ògo màní fún ọlọ́run lókè ọ̀run o ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára kábíyèsí ọba tá a máa ń yìn nígbà gbogbo ọba tá a tún máa yìn títí ayérayé torí ẹ̀ ló máa jẹ́ kí n sọ wípé mélòó ni ìbá sọ bàbá mímọ́ mélòó ni ìbá sọ ọ̀gá ògo ọlọ́wọ́ gbọgbọrọ tí ń yọmọ rẹ̀ lọ́fìn ẹ bá mi gbé bàbá ga òun ló máa ń ranni níṣẹ́ tó máa ń bá ní ṣe ó tẹnu aláṣejù bọ́nú erùpẹ̀ òkúta táwọn ọ̀mọ́lé ayé kọ̀ sílẹ̀ ní bàbá mi mú ṣẹ́gun ilé ọwọ́ ẹ̀rù jẹ̀jẹ̀ tápá oníbàjẹ́ kò ká ló fi tẹ wọ́n lórí ba ọlọ́run ìbà rẹ o ọba tó tó ọba tó tó kábíọ́ òsì alágbára tó fọwọ́ agbára ṣe wọn alágbára sínú alágbára gbogbo ọba tó fi ọwọ́ agbára gba aláìlágbára lọ́wọ́ alágbára níbi tó ti ń fi ọwọ́ agbára pa aláìlágbára lára lágbàlá agbára gbàǹgbà ọba lánàá ọba lónìí ọba títí ayérayé àìnípẹ̀kun atófiṣẹ́ ogun rán àgbàlagbà òòyè kábíyèsí rẹ o èyí ni mo fi wọlé ni mo fi balẹ̀ gùdẹ̀ sórí àkọ̀tun ètò yín ètò wa ojúmọ́ ire pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín ṣògo rẹ̀ ní kéjì lórí tẹlifíṣàn Orísun mo máa ń sọ pé tẹ bá ti ń gbọ́ tó bá ti ń dún kọ̀ǹgó kọ̀ǹgó tẹ bá ti ń gbọ́ tó bá ti ń dún kọ̀ǹgẹ̀ kọ̀ǹgẹ̀ tẹ bá ti ń gbọ́ tó bá ti ń dún bí ìṣàwòrò kò sí nǹkan míì bí ìbá ṣe orin ìyìn ariwo ayọ̀ ariwo ìdùnnú eléyìí tó wọ àgọ́ àwọn ọmọ Ísírẹ́lì lọ́jọ́sí tó dá àwọn ọmọ Fílístínì tó dá wọn sí bàṣìbò òun náà ni òun láriwo ayọ̀ tó dé lónìí inú mi dùn ayọ̀ mi kún láti pàdé gbogbo wa lónìí tẹ́yìn náà sì ń rí mi nítorí pé nínú ilé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ní gbogbo Sunday àkọ́kọ́ nínú gbogbo oṣù la máa ń bá màmá wa nínú Olúwa ẹni tí Ọlọ́run ń lò nínú ìjọ EA Worldwide Ministry Chapel of Restoration pàdé lórí ètò yìí màmá tún ti dé gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń dé fún ènìyàn láti la àlàkalẹ̀ láti orílẹ̀-èdè Amẹ́ríkà kí wọ́n sì máa fara hàn ní ìgbà ìgbà kọ̀ọ̀kan sunday àkọ́kọ́ sunday tó bá kẹ́yìn nínú oṣù lórí tẹlifíṣàn Orísun ṣe wá rí i pé orí ọ̀fẹ́ ńlá ni kí ènìyàn nífẹ̀ẹ́ Ọlọ́run débẹ̀ ẹ wo kó tó di wípé mo fi ojú màmá hàn wá lówùúrọ̀ tòní a ó yin Ọlọ́run ṣùgbọ́n o kí ni ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí láàárọ̀ yìí òun náà ni rírí orí ọ̀fẹ́ àti àánú àti òkè wá gbà ẹ kí ènìyàn kéèyàn ní access kéèyàn rí gbà nítorí pé ọ̀tọ̀ ọ̀tọ̀ ní kéèyàn máa wo eré rẹ̀ lókèrè ọ̀tọ̀ ní kéèyàn ní access sí ẹ o accessing divine provision rírí oore ọ̀fẹ́ àti àánú ẹni gbà láti òkè wá ó ní títò ní dálé lórí o ẹ má yẹ kúrò nídìí tẹlifíṣàn Orísun nítorí pé màmá ti wà nínú ilé mo ti sọ fún yín wípé tí màmá bá sì ti dé báyìí ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà ni ẹ má yí kúrò ńbẹ̀ o ṣùgbọ́n nígbà tá a bá lọ sókè tá a bá padà dé ètò yìí o a wà bẹ̀rẹ̀ lóníràbájì gan nítorí pé màá ti wọlé pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run mi láàárọ̀ yìí ẹ má yí kúrò mò ń padà bọ̀.